yálà nínú mọ́ṣáláṣí náà ni o àbí nínú ilé tí wọ́n bá jẹ́ inú ilé ìgbé ẹni bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. òfin ọlọ́run ọbẹ̀ lè dá wa ó dá lórí pé ìgbà tá a bá fẹ́ ṣe sọ́lẹ̀ kò bá jẹ́nu lé wa kò bá jẹ́ mọ́ṣáláṣí láti fẹ́ ṣe sọ́lẹ̀. ọ̀ràn àyàn ni pé kó jẹ́ pé a múra ní ìmúra eléyìí tó dọ́gba pẹ̀lú tá a fẹ́ lọ ṣe níwájú ẹni tá a ti fẹ́ ṣe. as-salah òun náà ni munajatul abdi li rabbih ẹrú ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ní tá ń ṣe sọ́lá nínú hadith tí imam malik àti àwọn míì tí wọ́n gbé jáde النبي صلى الله عليه وآله وسلم أن إن المصلي إذا قام يصلي فإنما يناجي ربه يعني تنسي صلاة بعد درو تنسي صلاة ńṣe ní bọ́lá wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ falyanzur ahadukum kayfa yunaji kẹ́nìkan nínú yẹn ọ̀yà máa ṣàkíyèsí ọ̀nà wo ló ń gbà bọ́lá wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́run ilé dáwà sọ́nù alukur'an ó ní yá bani adam khudhu zinatakum 'inda kulli masjid ẹ̀yin ọmọ anabi adam ẹ̀ sọ̀sọ́ yín dáadáa ní gbogbo ìgbà bá fẹ́ ṣe sọ́lá àkọ́kọ́ a máa ń lọ mọ́ṣáláṣí ní ilẹ̀ làrìbáàdà torí ẹ̀ wọ́n ní àìntà máa ti torí rẹ̀ lọ àyè kan iná lọ́lọ́wọ́n bá gbà lérò pẹ̀lú orúkọ àyè tó dá níbí eléyìí túmọ̀ sí pé ẹni tí ó bá ṣe sọ́lá yóò múra ní ìbámu pẹ̀lú ipò ńfẹ́ ṣe ìjọsìn tó ní í ṣe pẹ̀lú pò ń bọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ bákan náà yóò sì múra múra àtẹnitọ́ mọ̀ pé wájú ọlọ́run ọba tó dá gbogbo nǹkan ló ti fẹ́ dúró. akramakumullah tẹ bá sọ fún ẹnìkan nínú wa pé bàbá baálé ọfẹ rí nítorí dájú ni pé aṣọ tá a wọsùn tá a ti falala sí ànígbé lọ pàdé bàbá baálé hmm. báwo wá ni tẹ bá sọ pé bàbá baálé ńlọfẹ rí wa à ń bọ̀sibọ̀si pé ọba àlù ńlọfẹ rí wa àti bàbá baálé àti baálé àtọba àlù kí wọn ni wọn jẹ níwájú Ọlọ́run ọba gbogbo àgbà ńlá ayé ọba tó dá gbogbo wa ọba tó ní wa ọba tí ó pa wa ọba tó ní ní tá à ń fẹ́ lọ́dọ̀ ọba tó ní ní tá a fẹ́ lọ́dọ̀ tá à ń fẹ́ kó fi wá sálẹ̀ jánà tá à ń fẹ́ tá a fẹ́ kó fi wá síná tá a fẹ́ gbogbo ẹni tí ọba bọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ó gbọ́dọ̀ múra dáadáa ìmúra dáadáa tọkùnrin òun náà ní pé ńgbà tá a bá ti sọ̀rẹ́ a gbọ́dọ̀ rí i pé n ti ń bẹ láàrin ìdodo wa sí orúnkún wa méjèèjì ọjọ́ bíbò dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan kan nínú aṣọ yẹn tún gbọ́dọ̀ wà léjìká wa نهى النبي صلى الله عليه وآله وسلم أن يصلي الرجل في الثوب الواحد ليس على عاتقه منه شيء أنا بيكوف أكون إلا تسي صلاة كلو أسو كان سوسو دون دوتي ونسين ككاني نوري لدي كاري إلي توتو ما سيكي تي أبا جاكوا سوتا أوايا إن ككاني نوري باتي والوري أو كاني نوري جيكا وامي جيجي أتو لا تفي دروسي صلاة بينا نيو بيني wọ́n bí anabi sallallahu alaihi wasallam léèrè irú aṣọ wo lóbìnrin lè fi ṣe sọlẹ́ tó lè wá aṣọ ẹyọ kan gbàgẹ̀rẹ̀ tí ó wà látòrí rẹ̀ wá sílẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni aṣọ tó bá ti wá látòkè wá sílẹ̀ tó jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ tó bo gbogbo ara rẹ̀ tó sì bo òkè ẹsẹ̀ rẹ̀ ó lè fi ṣe sọlẹ́ ó túmọ̀ sí pé tẹ́sẹ̀ bá ti hàn ta èèyàn ò ní sọlá tó èèyàn kàn gbára gbóná lásán ni ìyẹn àwọn obìnrin nìyẹn ṣùgbọ́n àwọn ọkùnrin tiwọn àwọn tó máa ti bo ti ń bẹ láàrin ìdodo sórúnkún wọn méjèèjì ká sọ wọn á gùn dé ọ̀kan nínú ìjìká wọn méjèèjì tí wọ́n fi lébẹ̀ kò sí wàhálà ń bẹ. aṣọ tá a wá wọ̀ táwòrán bá ń bẹ lára rẹ̀ tó bá ti jẹ́ àwòrán nǹkan tó jẹ́ abẹ̀mí ni àṣìṣe ńlá gbà lélẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ṣe lé ìwọ̀ fún wa láti máa yà nǹkan tó jẹ́ abẹ̀mí àwa àwa ṣẹ́ lórí pé ayàwòrán nǹkan abẹ̀mí a tún lọ gbé dun wájú ọlọ́run á àìlẹ́kọ̀ọ́ islam ò farama ẹni tó bá ṣe yóò tọrọ àforíjìn àwòrán ti ń bẹ lára rẹ àwòrán abẹ̀mí ti ń bẹ lára rẹ tó fi ṣe sọlá wàá tọrọ gbogbo wa. tó bá wá jẹ́ pé ó wá ti ṣe bẹ́ẹ̀ rí àtọrọ àforíjìn àwọ̀dọ̀ ṣèrú ẹ̀ mọ́ so tó bá wá jẹ́ pé àwòrán tí ń bẹ lára rẹ ó jẹ́ àwòrán ń ìlànà àbẹ́sìn míì táwọn míì oh nine oh five one six four five four three eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight òun náà ni nọ́mbà tí ẹ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì lórí ètò tí a pè ní alefik fidin ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àlékún násìrì fún wa kó sì bá wa pọ̀ sí fún wa nínú àrísìkí wọn. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah. akọ alájúmọ. yes mama. ọjà sọkọ rẹ. kí ni ìbéèrè yìí. ìyá yóò fún sọ̀rọ̀ rẹ sókè òkè ògùn náà sọ. kí ni ìbéèrè yìí màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lórí àlàyé àti àràm. Hmm. ẹnìkan tó bá fọwọ́ síyàn lọ́wọ́ wọ́yọ́ kó sí mi lọ́wọ́ nóòtù yìí ọwádìí bíi nóòtù kẹfà ló wọ́n gbà tèmi ṣe pé mo yá o ọkàn wà kó sí mi lọ́wọ́ ni ẹ bá ń kó sọ́wọ́ èmi wá fẹ́ lówó kan wọ́n wá yọ sínú owó ṣùgbọ́n mọ́ dá padà sínú owó ń padà nígbà tí ó gbowó rẹ̀ sẹ́wọ̀n jẹ́ haramu ni àbálà yìí mọ jẹ. alhamdulilayi owó tí wọn kó pamọ́ sí wa lọ́dọ̀ wọn máa ń pè ní alwadiya lábẹ́ òfin ṣẹ̀ríà ẹni tí wọn bá kó pamọ́ sí lọ́dọ̀ òfin ṣẹ̀ríà sọ pé amiin ẹni ìfọkàntán pẹ̀lú májẹ̀mú kọjá pé owó tí wọn kó sí lọ́dọ̀ kò ní na kò ní fọwọ́ bàjẹ́ kò ní fi tọ́ka sí i kò sì ní lérò wípé tí níná tó bá gba nínú wọn nà yóò máa bá a sọ owó yìí lọ́nà tó ṣe pé níjọ́ tó bá padà dé láti wá gbowó rẹ̀ owó gangan tó kó pamọ́ sí wa lọ́dọ̀ náà ni ọgbà kìí ṣe iye rẹ̀ lákàndá padà fún lópin ìgbà tó bá jẹ́ pa ṣe bẹ́ẹ̀ tó pọ̀ lọ́dọ̀ lọ ṣùgbọ́n ẹni níná bá owó yìí ẹ̀ ìgbà tó wá gbowó rẹ̀ ẹ̀ fún níye rẹ̀ ìyẹn ti jàǹbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́ ó ti túmọ̀ sí pé ẹ̀ bá gbowó kópa mọ́mọ́ yíyá lẹ̀ yá ẹnikẹ́ni tó bá sì yáwó dandan ni kó sanwó padà fọlọ́wọ́ nígbà tó lówó bá dé òun kó wọn rí kó sowó lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ sanwó rẹ̀ padà àmọ́ tó bá kẹ́ ẹ bá sọ gẹ́gẹ́ bó ṣe kó pamọ́ sí i lọ́dọ̀ tí nǹkan kan bá sowó yẹn pọ̀ sọnù àbí jàǹbá ṣe òfin ṣẹ̀rí àsọpẹ́ ní dá nǹkan kan padà fún nínú jàǹbá ni pé kẹ́ ẹ kówó yẹn lọ́jà ipe tẹ́ ẹ bá rí nǹkan kan ẹ lè fi rà ṣùgbọ́n náà ọba ọkọ pé kẹ́ ẹ rí nǹkan fi ẹ wá dáwó padà sílé bó ti ṣe wà tí nǹkan kan bá so owó yẹn lẹ́yìn rẹ̀ ó dájú pé ti jàǹbá rẹ̀ dandan ẹsẹ̀ wọn ẹ̀sán owó yẹn padà tẹ bá ní owó olówó tó kó pamọ́ sí yín lọ́dọ̀ lò ẹ tún padà sọ́dọ̀ rẹ̀ láti gba yọ̀ǹda wọ́n fẹ́ kó yọ̀ǹda fún mi láti ya iye báyìí nínú owó tó kó sí mi lọ́dọ̀ pẹ̀lú ògbó ọlọ́run àsìkò tó bá gbowó rẹ̀ padà kò ní yẹ wàá rówó rẹ̀ gbà ìgbà náà lẹ́tùn jẹ́ni tó ṣe fọkàn àmì ẹ̀kan lọ ná owó olówó fà pẹ̀lú ìfọkànbalẹ̀ pé básìkò bá tó ẹ̀rì san padà òfin ṣẹlẹ̀ àsọ pé yẹn ti ṣe jàǹbá pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀. hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín. kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ní àárín sọ́lá tó àgbà tí ẹnìkan wà ní ilé àlọ́ àná wọ́n ṣàlọ́ àlá lọ wọ́n wá ìgbọ́n mo wà ní orúkọ ó lọ ṣàkàlà yẹn pé kó lè bá lákà yẹn kó lè bá àrùn yẹn tó ó wá lọ́mọ tó ń dìde lọ bọ̀ ó wá sáré wọnú kò tí ì délé àyè ìgbà àjọmọ́ tó sì ó wá bá ọjọ́ ọ̀rùn tó jọ ìmọ̀mù ní rúkú bẹ́ẹ̀ so dàtí náà mo ti lè padà bá àbíbí ó ẹsẹ̀ náà rẹ̀ bá àwọn jẹ̀mọ́ àbíbí àyè wọn kí ìrùn ẹ̀yìn náà ìrùn yẹn ní àlàáfíà ìbéèrè mẹ́rẹ̀ẹ́kejì. Ah ẹ má bínú. alhamdulilayi ẹnikẹ́ni tó bá fẹ́ bá sọ láti pẹ̀lú imam kó gbìyànjú láti máa tètè dé mọ́ṣáláṣí nítorí pé ọlá ń bẹ fẹ́ni tó bá jẹ́ pé gbogbo ìgbà tí máa dé mọ́ṣáláṣí sí ó máa ń ṣe kòńgẹ́ àti bá imam lórí allahu akbar alákọ̀ọ́kọ́ ìṣẹ́jú rẹ̀ wọ́n á fi máa ṣe orí ńlá ń bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pé kò bá ilé yìí kó gbìyànjú kó má jẹ́ kí fati ọ̀bọ mọ̀ lọ́wọ́ Abu Hurairah radiyallahu anhu kẹ́bù sọ wá nínú Muwatta ti Imam Malik ó ní man fatathu al-fatiha faqad fatahu khayrun kathir ẹnikẹ́ni tí fatiha bá ti lè bọ́mọ lọ́wọ́ oore ńlá bọ́mọ lọ́wọ́ ẹ rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n gbìyànjú láti tètè sáré tètè wá sí lọ bí wọ́n ṣe máa yára tètè lọ jókòó lẹ́ẹ̀dẹ̀ nǹkan míì tí ò wúlò ẹ máa sọ pé wọ́n fẹ́ gbá máàcì kan máàcì yẹn bẹ̀rẹ̀ láago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ ẹ̀rí láti aago lọ́pọ̀lọpọ̀ tí ní màá ti ń ṣe má wọ́n ti pàṣẹ wọn tí wọ́n ti lọ jókòó lé bọ́ọ̀lù wípé torí pé àwọn fẹ́ẹ́ rí bí wọ́n ṣe fa fèrè alákọ̀ọ́kọ́ kí ló dé tí èyí gbìyànjú láti jẹ́ pé kí allahu akbar alákọ̀ọ́kọ́ kó sojú rẹ̀ mọ́ṣáláṣí torí délé tó ń tipa ànábì sallallahu alayhi wa ó fi hàn wá pé idha uqimatis salah fala ta'tuha wa antum tas'un fa'alaykum bis sakinati wal waqar ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ó ní tí wọn bá ti lè gbé sọlát ẹ gbọ́dọ̀ máa sáré bọ̀ wá ẹ má sáré láti wá darapọ̀ mọ́ jàmá ẹ má bọ̀ tọwọ́ tàpánlé ọwọ́ ń tẹ bá bá pẹ̀lú lè má mú ẹ sí pẹ̀lú ẹ èyí tó ti bọ́ mayín lọ́wọ́ ẹ pé lẹ́yìn ìgbà tí lè bá sálámà ẹni tó wá sáré wọ inú mọ́sálásí bàbá ìmáàmù tí gbórí sókè òun náà wá rúkú ṣáájú kó tó darapọ̀ mọ́ sáfù. ọ̀gá mọ́lẹ́yìn. so ìgbà tó rúkú yẹn ó wá ń rìn bọ̀ ó fi wá darapọ̀ mọ́ sáfù eléyìí tí apá kan nínú àwọn olùmọ̀ ni pé kò burú rákà yẹn náà ọba òun náà láti faramọ́pọ̀ ọba rákà yẹn so ó wá ń rìn lọ bá jama ń bìtí jama wa ọ̀kan náà sàhábà ti ṣe bẹ́ẹ̀ à ń pè ní abubakar abubakar anabi wa sọ fún pé zadakallahu hirsan wala ta'ud ọlọ́run ó ṣe àlékún ìmọ̀ gbìyànjú láti ṣẹ̀sìn fún ọ àmọ́ ò tún ṣe bẹ́ẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ làwọn apá kan nínú àwọn olùmọgúnlẹ lórí pé ká má máa ṣe bẹ́ẹ̀ so ṣùgbọ́n àwọn apá kejì sọ pé anabi ọsà sọ pé kó tún raka yẹn náà sí torí ẹ̀ la sì sọ pé tó bá ṣe bẹ́ẹ̀ á sọ pé ó ní raka yẹn ṣùgbọ́n má tún ṣe bẹ́ẹ̀ mà kì í ṣe ń tọ́ da àmọ́ tó bá ti dájú pé lèmáàmù ti gborí sókè láti rúkọ́ ọ apá kan nínú àwọn tó wà lẹ́yìn rẹ̀ nìkan ni ò tí sókè ó sì dá ọ lójú pé lèmáàmù ti ṣe bẹ́ẹ̀ ọ̀ bá raka yẹn o ọ̀báraka yẹn torí pé man adraka rak'atan min as-salah faqad adraka as-salah ẹni tó bá fi lè tó báraka kan nù sọ́lá ńlọ́ba sọ́lá kí lóò fi máa báraka òun náà ní ká bá rúkú ẹni tí ò bá ti bá rúkú rọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. sàáyé. wa aleykum salaam wa rahmatulah ọgọ yín. ẹ ká sọ orí kìíní láti. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa ṣé ìjẹ́ tó lànà tọ́lú àlànà bíi ìkẹyìn ló ìjẹ́ ó ní ẹ̀rí kankan àti kò lẹ́rìí. sọ àti gbọ́. ó ní gbọ́dọ̀ sọ́lù alẹ́ nàbí karim àbí tí ẹlòmíràn sọ léde yorùbá pé àṣàlátò fànṣẹ ọlọ́run wọn ní sọ lẹ́rìí àbí ò lẹ́rìí kò lẹ́rìí àdádálẹ̀ lásán ni hmm. lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá pa wá ká máa ṣe àṣàlátò fànàbí muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allah wa malaikatahu salluna ala nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بات يا ملائكة وانسى الصلاة فنبي محمد صلى الله عليه وآله وسلم أن يلقى قوددو أينما الصلاة فانسى ما كيني كيكي طب من حديث النبي صلى الله عليه وسلم أن من صلى علي مرة صلى الله عليه بها عشرة أن كان تباسي الصلاة ويقف فمي وعلى الله أبو في السفن وستصنع حديث مي أني البخيل من ذكرت عنده فلم يصلي عليه ojúlówó ahun lẹ́ni tí wọ́n bá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ̀ láti sàṣàlátù fún mi ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá rí báwọn ká sàṣàlátù fún anabi ara ẹ̀ sínú kódà gan nínú àdéhìí kan tó tún fẹsẹ̀ rinlẹ̀ anabi ni ẹ máa ṣe àṣàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ òru jùmọ̀ òun náà ni ìgbà tílẹ̀ ti sú lánàá lánàá alhamis bí ilẹ̀ ti ṣe so títí tílẹ̀ òfin ma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 ẹ wá ní tí wọ́n bá sọ sọ́lù alẹ́ nàbí ẹ̀kẹ́rì ṣé eléyìí ọba súnàmù késìlẹ̀ rí rẹ̀ kọ́ bá súnàmù àdáadáa lẹ́nu wọ́n á máa sọ bẹ́ẹ̀ náà ní níbikíbi láyé láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ láti sọ fún wọn pé ẹ dákẹ́ jama ẹ tẹ́tí gbọ́n tá a fẹ́ sọ èyí hmm. tẹ́ palariwo ti tó bẹ́ẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú àwọn olùmọ̀ sọ pé àwọn orí tó burú ń pọ̀ hmm. nítorí pé eléyìí àdádálẹ̀ ni níta sì gbàlérò pẹ̀lú rẹ̀ náà láti sọ kí wọ́n gbàlérò pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ láti fa nàbí bí dákẹ́ lábẹ́ ìbéèrè wọn ṣe yàtọ̀ sí sọlátùl ibrahimiya ṣé èèyàn lè gé kúrú kéèyàn sọ pé allahumma salli ala sayyidina muhammadu wa sallim ṣé èèyàn ṣe àṣàlátù fún ànábì náà nùsọ. bẹ́ẹ̀ ni bàtà eh, ní fi sayyidina sí ó wá nínú eh, mu'jamul imam tabarani rahimahullah alkabir ó lánà nabi sallallahu alayhi wa sallam tún kọ́ alásàlátù fẹ́ allahumma salli wa sallim ala allahumma salli wa sallim ala muhammad. naam. hello. Hmm. hello. maaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. alájà fatima gbinna lára mi sọ̀rọ̀. láti bo. láti ní ct area. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni wípé ìran náfìlà méjìlá tí wọ́n máa ń yàn lẹ́yìn jùmọ̀tì hmm. ṣé inú mọ́ṣáláṣí ló sọ súnà ká ti gbọ̀n ni àbí kájé lè wa. ọ̀dà alhamdulilayi ẹni tó bá lọ sí jùmọ̀ àlọ́jọ́ jùmọ̀ kò sí náfìlà kan pàtó tí islam sọ pé ká ṣe ṣáájú sọ̀látùl jùmọ̀ ju tahiyatul masjid lọ. tahiyatul masjid tá a máa fi kí mọ́ṣáláṣí ọ wà fún gbogbo ẹni tó bá dé sí mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ kọ́dà kó ṣe pé ìmáàmù ti ń sọ kó tó bá lọ. bẹ́ẹ̀ bó ṣe wà ní Muslim ìpẹ́ nìkan Al-Ghatafani ni ó wọnú mọ́ṣáláṣí ọjọ́ kù anabi ti ń ṣe kútúbà lọ anabi wàá pè pẹ̀lú orúkọ rẹ̀ pé wọ́n lágbájá ǹjẹ́ ó ti ṣe sọ̀láàtì rákà méjì bí ó lọ́wọ́ ti ṣe anabi ní kó dìde kó ṣe àmọ́ kó ṣe ń anabi sallallahu alaihi wasallam nínú sahih muslim ó lẹ́ni tí ó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn jùmọ̀á kó sì rákà mẹ́rin nínú ẹgbàá wa kan abdullahi ibn umar ó sọ pé mo ṣe náfìlà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn sọ̀láàtù jùmọ̀ rákà méjì ṣùgbọ́n nínú ilé rẹ̀ ajẹ́ pé rákà mẹ́rin yẹn téèyàn bá fẹ́ ṣe nu mọ́ṣáláṣí nu rákà méjì tó bá jẹ́ pé lílẹ̀ ti fẹ́ lọ ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtù jùmọ̀ rákà mẹ́rin tán sọ yẹn náà ẹ ṣe rákà méjì ẹ sálámà ẹ tún ṣe rákà méjì ẹ sálámà tọ́ba ajẹ́ pélé ni rákà méjì péré láṣẹ. ìmáàmù malik rahimahullah àwọn sọ pé àwọn kórìíra kásẹ̀ náfìlà lẹ́yìn sọ̀látùl jumu'ah kí ló dé nítorí káwọn aláìmọ̀ kan mọ́ bàa lérò pé jùmọ̀ àtàṣe òtó àfi ká tún ṣe mẹ́rin lẹ́yìn rẹ̀ so ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ nù kẹ́sì sọ nìkan ni ìmáàmù malik lọ sọ pé ká má ṣe nítorí ìbẹ̀rù rú nǹkan bá irú rẹ̀ náà ni sùyàmù ọjọ́ mẹ́fà tá a máa ṣe nù oṣù Shawwal nígbà tí Ramadan bá tán ó ní ẹ̀rù ń bà òun káwọn aláìmọ̀kan mọ̀ máa lérò ìpè rọmọdánù ò tí ì pé ó dìgbà tá a bá tún ṣe mẹ́fà lẹ́yìn rẹ̀ hmm. so ṣùgbọ́n gbogbo ń tán bẹ̀rù kọ sáàyè fún nítorí pé tàlákòókò tá a ṣe ọ̀ràn yẹn tó lọ́wọ́ bá fi pa wá láṣẹ ni bíi sọlátul jumu'ah bíi rọmọdán eléyìí tá a parí hmm. so ṣùgbọ́n ní ìsìn mẹ́fà tá nàbì sallallahu alaihi wasallam ní ká ṣe lẹ́yìn rẹ̀ sunna tá nàbì sallallahu alaihi wasallam nìyẹn rákà mẹ́rin tí wọ́n ní ká ṣe lẹ́yìn sọlátul jumu'ah àfẹ́ni tó bá jẹ́ mọ́ṣáláṣí ló ti fẹ́ ṣe sunna nítorí pé gbogbo bó tilẹ̀ wù kẹ́ mójútó ọ̀ràn àyàn tó kò lè kó sùnwọ̀n tó bá jíjọ́ gbòǹdà kìyàmá àwọn náfìlà náfìlà náfìlà tẹ́ ń bá ń ṣe náà lọ́lọ́wọ́ bọ́ máa fi kún àwọn ọ̀ràn àyàn yẹn fún yín tẹ́ fi rọ́nà lọ tó bá jíjọ́ gbòǹdà. hello. asalaamualeykum ṣe lọ́kàtú. salaam wa rahmatulahi wa barakatu. wo kọ́ yín. abdullahi hamidu ló ń sọ̀rọ̀ láti mọ̀tánìkì. kí ni ìbéèrè yín. ìbéèrè yẹ kó ra pé ọkùnrin kò gbọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tí obìnrin bá lòkù bákan náà obìnrin náà kò gbọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tí ọkùnrin bá lòkù àwọn fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ìwẹ̀ ọ̀ràn yẹn ni àbí ìwẹ̀ lásán pé kí n lè gbọ́dọ̀ fún mi yẹn wẹ̀ bákan náà nípa àdébí ní ká máa wẹ̀ nínú omi tí ó bá jẹ́ adágún nígbà bí a fẹ́ ṣèmọ́ra bẹ́ẹ̀ ẹ̀ tí mi tún lù wà ní ọ̀dọ̀ wa ń sìn

pànàbí sallallahu alaihi wasallam ń kọ́ fọkùnrin láti fi omi tóbìnrin bá lókù kó fi wẹ̀ ó sì kọ̀ fóbìnrin láti fi omi tọkùnrin bá lókù kó fi wẹ̀ kàkà bẹ́ẹ̀ káwọn méjèèjì ọ̀rẹ́ àjọ máa bomi lẹ́ẹ̀kan náà ni àdìsí yẹn wà so ṣùgbọ́n àdìsí mi ti padà parẹ́ àdìsí mi ti padà parẹ́ gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bó tún ṣe wá nínú àdìsí pò fi omi tí Maimuna ìyá ńlá wa radiyallahu anha tó fi wẹ̀ kù ànábì fi wẹ̀ so àwọn olùmọ̀sọ wípé eléyìí ti pa ìdájọ́ tó síwájú yẹn ó ti parẹ́ so eléyìí túmọ̀ sí ìwẹ̀ tán sì ń sọ́n bẹ̀yẹn ìwẹ̀ jánábà ni ìwẹ̀ jánábà ni ṣùgbọ́n gbà tí nǹkan kan ti parẹ́ ànídìí láti ṣàlàyé rẹpẹtẹ lórí eléyìí mà so ó túmọ̀ sí pé tí àwọn yín bá lomi kù ẹ lè lò tẹ́yìn náà bá lomi kù òun náà lè lò láti fi wẹ̀wẹ̀ jánábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á lómi tọ́jú mi adágún kọ́ eléyìí ń bẹ digbí النبي صلى الله عليه وسلم نهى أن يغتسل الرجل أن يغتسل الإنسان في الماء الراكد الذي لا يجري أقف ولا تماوي إنه معدب نهى عن البول في الماء الراكد الذي لا يجري ثم يغتسل فيه ولا هو دكتور إنه معدب إليه تكي سان كنت واجه في لا ما سي بيناني تومي باتي جومي عدب توما pọ̀ débi wípé kò sí ẹ̀gbin lára rẹ̀ àwọn tẹ̀yìn máa fi ń wẹ̀ sínú rẹ̀ náà lẹ́tùn máa wẹ̀ sínú hmm. sòtẹ́yìn máa tún wẹ̀ sínú ní adágún yẹn tó túmọ̀ sí náà ni pé yẹn ń bomi jẹ́ bomi ti ṣe pọ̀ tó torí ẹ wá lẹ ní swimming pool tó bá pẹ́ ní jánábà lára tẹ́ ẹ bá ti fọ ẹ̀gbin tí ń bẹ lára yín tẹ́ ẹ sì ti ṣàlùwàlá tẹ́ ẹ lè kó sínú swimming pool yẹn hmm. lọ́nà tó ṣe pé bẹ́ẹ̀ ṣe ń lúwẹ̀ nínú rẹ̀ ẹ máa lúwẹ̀ pẹ̀lú àníyàn pẹ̀wẹ̀wẹ̀ jánábà kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó mi ẹ bá ti má táwọ̀ rẹ̀ má tí ìtọ́wò rẹ̀ má tóorun rẹ̀ náà sì jẹ́ ńtọ́ má kò sí ní tó burú bẹ́ẹ̀ níjọ́ kan ṣẹlẹ̀ ni pé èèyàn sọ omi yẹn lápapọ̀ rẹ̀ bó ti ṣe pọ̀ tóun di omi tá a ti lò fún ẹlòmíì tó ní àbá lò omi tá a sì ti lò sọ́tọ̀ ká tún fi ṣe mára àbí ọ̀tọ̀ ìyapa láàrin àwọn olùmọ̀. hello ìyá oh nine oh five one six four five four three eight nọ́mbà tí ẹ fi máa pè wọlé náà nù ẹ lọ́hùn. ẹ lọ́hùn. orúkọ yẹn bá gbóhùn sókè o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ mama james ló ń sọ̀rọ̀ láti wà rẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àpá mi pé orígun mi ọjọ́ mùsùlùmí. Hmm. so àwọn ọmọ rẹ̀ wọ́n wá fẹ́ fi yèlí mọ̀. Mhm. ìjọ sọ láti tẹ̀lé lọ láì ní ìbòrò lórí. Hmm. ada ẹ ṣe. alhamdulilayi tí àwọn èèyàn méjì tó máa jẹ jẹ ìyàwó ọkọ kan náà tó sì jẹ pọkàn náà wọn jẹ mùsùlùmí èkejì hmm. kìí ṣe mùsùlùmí hmm. eléyìí tó jẹ mùsùlùmí yẹn ó ní ṣíṣe kan eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ṣíṣe yẹn kò takò ẹ̀sìn kìí sì ṣe pé wọ́n ṣe níbi tí kò tọ́ sẹ́ni tí èsì mùsùlùmí láti wọ̀ kò sí ní tó burú pé kẹ́ ẹ bá lọ lórúkọ pé kífẹ̀ẹ́ kó lè bá rìn lẹ̀ kó lè bá nípọn láàrin yìí àmọ́ tó bá pẹ́ ní tó ń fẹ́ ṣe yẹn gán ta kò fi ọlọ́run òfin ọlọ́run ọ̀fara mọ́ àbí kò tiẹ̀ ta kò fi ọlọ́run ṣùgbọ́n ibi tí wọ́n ti fẹ́ ṣe ibi tó fi ọlọ́run ọ̀gbà pé kẹ́ni tí èsì mùsùlùmí ọmọ wọ ọbẹ̀ ni ẹ̀ ẹ̀ sẹ́lọ̀n ẹ̀ sì sẹ́yìn tẹ́ ẹ̀ bá ba lọ ọbẹ̀. ẹ lọ́run asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. abdulkati ismail. láti bo. láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín pápápá. mo ní pé nípa tí ẹ bá ń ka pátí àlọ́ tí ẹ mú ka pátí àlọ́ táwa táwa lẹ́yìn ìgbà fẹ́ máa ka sí wa àti kówó tó dáa káka èyí ò àkọ́kọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì ni. ẹjọ́ yá ẹjọ́ yá ọ̀dà wọ́n ti pa fúnra wọn lọ́hùn. kíkẹ́ fatiha lẹ́yìn imam níbi tí imam bá ti kà kí ó sókè yóò máa wáyé tí imam bá ti ka súra tán tọrọra dákẹ́ díẹ̀ kó tó di kúrúkúrú torí bẹ́ẹ̀ làwọn sàhábà sọ́kọ́ anabi máa ọ̀dọ̀ àwọn imam gbogbo kọ́ máa jẹ́ pé ti ṣe fẹ́ pẹ̀lú bánabi tọ́lọ̀ ń fẹ̀sìn ara bó ti ṣe ṣe torí pé agídí pọ̀ fáwọn míì ìfẹ́ ẹnu sì pọ̀ fún wọn jọjọ. nígbà táwọn àbí bá ka súrà tán lẹ́yìn fàtìhá láwọn àbí títí máa ka kí ó sókè ó máa ń dákẹ́ jẹ́ díẹ̀ díẹ̀ ni pé èèyàn fẹ́ dá mímí èèyàn padà sípò hmm. kó tó di pé èèyàn rúkọ. so ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ láti tẹ̀lé súnà yẹn ó wá kù sọ́wọ́ máàmù tọ́wà lẹ́yìn máàmù kó wọ́n yára tètè ké fàtì àti ń bẹ́ẹ̀ torí ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam ń bí àwọn sàhábà léèrè pé sẹ́ẹ̀ máa kàkí ó lẹ́yìn lè má mu yìí wọ́n ní bẹ́ẹ̀ ni hadhan ya Rasulullah a máa súré kà ní anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ àfi fatiha nìkan àsúré ké ni tiwa àsúré ké fatiha wa ṣáájú kí lè má mu tó rúkọ eléyìí jẹ́ bó ṣe jọ. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah o kò láti kára. kí ni ìbéèrè.

òfin tó dé òun náà ní pé kárí pa àmójútó lójoojúmọ́ hmm. èèyàn gbọ́dọ̀ máa pàjẹ́ èèyàn gbọ́dọ̀ máa pàtì hmm. òfin ṣẹlẹ̀ sọ pé ẹni tí bá máa pa sọ̀látùl wítìrì títí kìí ṣe hmm. yóò di fásik yóò di pòkì kọ́nà sànù wa tó bá jẹ́ pé ibi tá ti ń lo ṣẹ̀rí àná téèyàn bá ti wá di fásik bá tó o bá wá láti wá jẹ́rìí fẹ́nìkan ní kóòtù wọn ní gba ìrí rẹ wọlé nítorí pé pòkì ò lè jẹ́rìí fẹ́nìkan kí wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ sódodo torí ẹ̀ á gbìyànjú láti rí i pé sọláàtì wítìrì yẹn à ń ṣe pàápàá jùlọ nínú ilé wa nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní inna allah qad zadakum salatan hiya alwitr fa awtiru ibadallah ọlọ́run ti ṣe àlékún sọláàtì kan fún yẹn ẹ̀yẹn ru ọlọ́ hmm. òun náà ní sọláàtì wítìrì ẹ̀yà máa ṣe wítìrì ẹ̀yẹn ru ọlọ́ wítìrì yẹn á máa ṣe nulẹ̀ wa hmm. akramakumullah gbogbo létí ànábì ní la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn alẹ́ yín dàwọn orí tẹ torí gbogbo létí wọn bá ti ṣe sọ láti náà orí tẹ lásán hmm. ẹ rí i pé lásán kọ́ ni ilé máa dàrú hmm. ẹ̀yẹ sì rántí ọlọ́run lé wa àyíká alukur'an nínú lé wa rẹ́kọ́ọ̀dù gbàgbà gbogbogbò gbàgbà náà ní gbogbo gbà hmm. bóun làwọn ṣetán ni òsì ní máa bá wa gbélé torí ẹ inú lé yín lẹ́tì máa ṣe sọ láti wẹ̀tì ètò sì dájú ní pété bá lè máa jí lóru kó tó di pálífàjàrí yọ kẹ ẹ máa ṣe wítìrì yín bẹ tó bá lọ sí dédé àsìkò tó lu ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé hmm. tí máa pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn hmm. ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún hmm. ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì ah tẹ́yìn bá lọ sí kùngé àsìkò yẹn pẹ̀lú sọ̀dátù wítìrì rẹ̀ ó ti dáa jù yẹn ni kíkà pé láti bíi aago ní ìsìn ká bíi aago mẹ́ta sí ìgbà tálífàjà rí ọyọ so téèyàn bá lè máa jí gbà yẹn láàrin gbà yẹn kẹ máa ṣe sọ̀látùl wítìrì yẹn bẹ́ẹ̀ lọ dáa jù. Hmm. wáyé o àwọn mọ́ṣáláṣí kan wà tó jẹ́ pé tí wọ́n bá parí sọ̀látùl ìṣà wọ́n tún máa ṣe sọ̀látùl wítìrì ń wọ́n ní àdáníyàn ṣáfì àti wítìrì gbogbo eléyìí kò sínú nǹkan tẹ́sán Islam fi kọ́ wa. Hmm. àmọ́ tó bá doṣù Ramadan oṣù Ramadan á ṣe sọ̀látùl tarawih á ṣe ń jàmá á tún ṣe sọ̀látùl wítìrì á sùn náà ń torí bẹ́ẹ̀ lànà bí ṣe ní sọlátù tàràwí kan àbí méjì àbí mẹ́ta tó ṣe táwọn sọ̀hábà náà ṣe pẹ̀lú ẹ̀ wọ́n rí i kó ṣe papọ̀ mọ́ wítìrì ní ní jàmá ìyẹn nínú Ramadan tí ó bá ti wá jẹ́ Ramadan ìwọ ìmáàmù tó bá ti sálámà ìṣá tíyẹn bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn rẹ̀ náfìlà rákà méjì wà tí ń bẹ lẹ́yìn ìṣá èyí tó tún dáa ní kíkẹ́ lọ sí lẹ́yìn à ń pè ní sunnatu ratibatil ìṣá ẹ ṣe rákà méjì yẹn nu lẹ́yìn kó tó di pẹ́ sùn tẹ́ bá wá jí lóru ẹ wá ṣe solatul witr nínú lẹ́yìn lábẹ́ ìbéèrè rìn téèyàn bá wá ń ṣe wítìrì yẹn ṣé èèyàn tún lè máa ké àlùkùnúùtù nígbà téèyàn bá gbórí sókè kúrò nígboro kó rọ. lọ sínú súnà nàbì sallallahu alaihi wasallam pé kí wọn máa ṣe kùnúùtù ojoojúmọ́ nínú sọláàtì wítìrì báyà kan láàrin. hello. wa aleykum salaam wa rahmatulah ó kọ yín. àbíyẹn sọ̀rọ̀ àtọ̀yọ̀. kí ni ìbéèrè yín. ẹ̀dá kùn tó yọ tí òkú bá fẹ́ kú. Hmm ó wá ṣàlàyé pé tọ̀ ní mo bá kú tán ibi báyìí mi gbé ibi báyìí mi sì mí sí o. Hmm. ẹ̀kún tó kún bá kú èèyàn lè mú ìbéèrè rẹ̀ sẹ́ èèyàn lè mú èsì rẹ̀ èèyàn lè mú sẹ́. tí èsì ìsorí tẹ́lú ní kẹ́ lọ sí owó sí àbí. bẹ́ẹ̀ ni tó tọ̀ tẹ́bí tó bá ti kú ní mo bá kú omi báyìí ni ẹ̀sìn mi sí o. ṣé èèyàn lè mú. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá kú ní tó fi ọlọ́run tọ́ka sí ọ̀nà nìkan lọ sí sórí tẹ̀ àwọn mùsùlùmí Hmm. torí bẹ́ẹ̀ náà nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe gbogbo ẹni tó sì kún àwọn sàhábà orí tẹ ni wọ́n sì wọ́n sí. torí rẹ̀ yẹn ń gbọ́ nípa orí tẹ kan tó ń pè ní albaqiya ní madina ibẹ̀ ni wọ́n sin gbogbo sàhábà tó bá kú ní madina sí hmm. ibẹ̀ náà wọ́n sin kú sí títí tó fi dùn ní ìbàdí. ìdí tí wọ́n fi sin anabi wa sallallahu alaihi wasallam sórí tẹ yẹn òun náà ní pé ó ń kujọ́ mélòó tá àwọn sàárè àwọn ànábì wọn àdè mọ́sálásí hmm. tí wọ́n ti máa sin lọ. Hmm. èmi ń kọ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀ nídìí sàárè tèmi. Hmm. ẹ̀rú wa bá àwọn sọ̀hábà ibi táwọn bá lọ sí ànábì sallallahu alaihi wasallam síta gbangba nítorí dájú ni pé àwọn èèyàn máa ṣe sọ láti bẹ̀. wọ́n sọ ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ dóòsà tí wọ́n máa bọ̀ torí ẹ̀ ni wọ́n ṣe sin ànábì sallallahu alaihi wasallam sínú ilé tó kú sí kò sí fẹ́nikẹ́ni láti fi léyìn sẹ́rí hmm. wípé tèmi náà bá kú inú ilé ni ẹ̀sìn mi sí torí inú ilé tí ànábì kú ènì wọn sin sí ànábì níwọ̀nù hmm. tó bá gbá ànábì bá níwọ̀n náà àjẹ́ pé tọ̀ tó ń torí délé orí tẹ́lá sin òkú mùsùlùmí sí kò sì sínú pa lọ sọ̀yàn nù hmm. kò sínú pa lọ sọ́nù tá a bá sin sórí tẹ ẹ̀rí pé yorùbá náà nínú àṣà wọn tí wọ́n máa lọ sìnkú sílé lọ́pọ̀lọpọ̀ gbà tó bá jẹ́ pọ̀dọ̀ lọ́ba kó àbọ̀mọdé kékeré wọn ní sin sílé. Mm ẹ rí i pé inú igbó ni wọ́n lọ sin sí kí ló dé wọ́n sọ pé kọ́ má bàa dàkú fà hmm. torí tí wọ́n bá sin sí tòsí wọ́n ní yóò máa fa àwọn ẹlòmíín náà táwọn náà máa tètè fò sálẹ̀kùn so torí de eléyìí báyìí àwọn arúgbó kùjọkùjọ ni wọ́n máa sin sílẹ̀ hmm. kí ló dé tó fi jẹ́ pé àwọn sọ̀kọ̀ àgbà islam àmọ́ àṣà lásán là ń tẹ̀lé àtẹ̀lé islam hmm. torí àṣà yorùbá náà lọ́pọ̀lọpọ̀ yorùbá mùsùlùmí ń tẹ̀lé kì í ṣe pé ọlọ́run sọ ànábì sọ ìpèpè tiwa náà ni pé ọlọ́run sọ ní gbéni wàlìjánná ọlọ́yẹ ká tẹ̀lé kè é sàṣà. tí òkun bá ti wá sọ pé ibi báyìí ni ẹsẹ̀. àlórí tẹ láàṣẹ sí ọkàn sọ ilé yẹn sápò ara rẹ ni kò sí ní táàbì ṣe. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wo kọ́ yín. orúkọ mi ni muhammadu dawuda láti ìlú Ògbómọ̀ṣọ́. láti. láti ìlú Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ kí ni òfin Ọlọ́run sọ lórí ìgbà fún ọmọbìnrin tọ́lọ́run bá fún mùsùlùmí. kí ni ìbéèrè yín lẹ́ẹ̀kan sí ìyá ah, ó dàbí pé bí wọ́n béèrè pé kí ni òfin Ọlọ́run sọ nípa abẹ́ dídá ah, ọmọbìnrin. alhamdulilayi lábẹ́ òfin Ọlọ́run tó bá jẹ́ pé ọkùnrin náà bá bí ọ̀ràn yẹn ni kẹ́ dábẹ́ fún nítorí pé àdọ́dọ́ rẹ̀ hmm. nítorí dájú ni pé ìtọ́ máa ṣẹ́kù síbẹ̀ hmm. ẹ̀sìn mara ẹ̀sìn mọ́tótó lẹ́sìn Islam á hmm. sin lọ́n àgbọ́dọ̀ gbẹ́gbin gbé dọ̀tí dúró níwájú Allah àwọn ọmọbìnrin tẹ rí yẹn òfin Ọlọ́run náà sọ pé àpọ́nlé ni kí wọ́n dábẹ́ fún wọn àmọ́ irú ìdábẹ́wò ní Islam mú wa irú ìdábẹ́wò làwọn èèyàn ń pariwo pé kí wọ́n má ṣe fọ́bìnrin má wọ́n fi wá fẹ́ fi kárí ti Islam Islam sọ pé ibi òkè abẹ́ obìnrin tó máa ń dàbí ògbé orí adìẹ Islam sọ pé wọ́n rọra gé kínkínní níbẹ̀. Hmm wọn rọra rí kínkínní níbẹ̀ hmm. ètò ṣe pé tá a bá rẹ́ni tó máa rí dáadáa hmm. kò ní sẹ́jẹ̀ hmm. kò ní sẹ́jẹ̀ níbi tí tí wọ́n mú kéréde nítorí pé wọ́n fẹ́ fi mú kí ìfẹ́ ìfàmọ́kùnrin lọ́dọ̀ rẹ̀ kó jẹ́ wípé ọ wà ní ìwọ̀ntúnwọ̀nsì kó má jẹ́ wípé nǹkan yẹn máa dàgbà yóò máa gùn ní gùnkùngùn lọ́nà tó fi jẹ́ pé yóò máa wá lé ọkùnrin ká so nǹkan tí sẹ̀ríà tó ń wí nìyẹn so ṣùgbọ́n àwọn àwùjọ wà tó jẹ́ pé àwọn lásà oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọn farao àwọn fìràhùn àwọn èèyàn fìràhùn wọ́n nírú ìdábẹ́ kan táwọn máa ń ṣe hmm. ìdábẹ́ yẹn ni kí wọ́n máa ń fa gbogbo abẹ́ obìnrin dànù hmm. wọ́n fa abẹ́ wọn dànù yóò wá jẹ́ pé abẹ́ wọn ó ṣẹ́kù bí ihò lásán nítorí pé nígbà tí wọ́n bá fa dànù báyìí yóò dégbò hmm. nígbà tégbò yẹn bá wá san abẹ́ yẹn wá san yóò gbẹ kanko lọ́nà tó ṣe pé tírò obìnrin yẹn bá lọ lóyún hmm. òun kọ́ ní ọ̀dọ́ mà bí nítorí pé abẹ́ yẹn kò ní máa ràn hmm. lọ́nà tó fi jẹ́ pé ọmọ òfin lè jáde rọrùn hmm. ọ̀gọ̀ọ̀rọ̀ ọrú wọn tí wọ́n bá dárú abẹ́ yẹn fún wọn àwọn obìnrin yẹn lè dọ́mọ iṣẹ́ abẹ náà máa ń ṣe fún wọn ó pọ̀ bàjẹ́ ní Egypt ó sì pọ̀ púpọ̀ ní Sudan irú rẹ̀ náà wà ní Chad àwọn ẹ̀yà kan náà wà ní Nàìjíríà bí àwọn Ẹdó táwọn náà máa ń ṣerú ìdábẹ́ yẹn eléyìí ẹ̀sìn tí Islam mú wa kò síbi tí islam ti sọ pé ẹ fábẹ́ obìnrin kan dànù kábẹ́ rẹ̀ wá kú rógódó bíi ihò kò síbi tí islam ti sọ bẹ́ẹ̀ àmọ́ sẹ́yìn mọ̀ pé àwọn ọ̀tẹ́ islam àwọn máa wá gbogbo ọ̀nà náà ní láti blọ́ọ̀kù nǹkan yòówù tó bá wà nínú islam hmm. wọ́n fẹ́ lójú wọ́n lè sọ jéró kí wọ́n sọ di ilé alájà márùn hmm. nítorí àti lè ba ọ̀dínà nǹkan tí islam mú wa hmm. tó sì yàtọ̀ gédégédé sí nǹkan tí gbogbo ayé ń takò hmm. ìdábẹ́tẹ̀ islam kìí ṣe sísọ ọmọbìnrin léṣe o hmm. kìí ṣe sísọ ọmọbìnrin léṣe hmm. àwọn èyí tí àwọn olóyìnbó rí tá ń fi ń takò ẹ dábẹ́ ẹ má dábẹ́ òun náà ni ìdábẹ́ tàwọn farao ta ló wá ń sọ fún wa pé islam ni farao. tọ àbí irú ìdábẹ́ di farao ni wọ́n ń dá ẹ lọ́rùn eh, ẹ lọ́rùn. Hello. Wọ́n kọ yín. Àwọn ìkan ti là. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àbúrò àti Lálọ sọ̀rọ̀ láti Kéjà. Kí ni ìbéèrè yín? Ẹ jọ ẹ ìbéèrè mi ni pé báwo ni ẹni tó rí tó wọ ìbọ̀sẹ̀ tó wá fẹ́ ṣe ìdí báwo ni ṣe máa ṣe ẹsẹ̀ rẹ̀? Àti wọ̀ yín. Àkọ́kọ́ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń sàlùwàlá tó jẹ́ pé ó fẹ́ wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ ẹ kọ́kọ́ ṣe àlùwàlá yín yóò pè dáadáa ẹ ṣe kárí ẹsẹ̀ méjèèjì ẹ ti fọ ẹsẹ̀ méjèèjì náà nínú àlùwàlá yín yóò ti má ẹ̀yìn wá gbà náà lẹ́wàá wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ méjèèjì àmọ́ tó bá jẹ́ pé akọ́kọ́ fẹsẹ̀ ọ̀tún àwọ̀ bọ̀sẹ̀ sí atúnfẹsẹ̀ òsì àwọ̀ bọ̀sẹ̀ sí kìí ṣerú bọ̀sẹ̀ yẹn ní ṣẹ̀rí àníkẹ́ fọwọ́ pa ẹ ti kọ́kọ́ ṣe yín yóò ti dà sọ̀hábì anabi sallallahu alaihi wasallam ṣàlùwàlá lọ so Al-Mughira ó lọ sílẹ̀ ọfẹ bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam bí Jarir ni bí Mughira mo gbàgbé nìsín anabi wa sọ pé da'ahuma fa inni adkhaltuhuma tahiratayn fi wọ́n sílẹ̀ má bọ́ kó lẹ́sẹ̀ mi nítorí pé ìwọ méjèèjì sẹ́sẹ̀ mi àfi lẹ́yìn ìgbà tí mo ti fọ ẹsẹ̀ mi méjèèjì dáadáa hmm. ìyẹn ni pé ṣàlùwàlá kárí ẹsẹ̀ yín méjèèjì ìgbà náà lẹ́kọ̀ọ́kọ́ wọ́ bọ̀sẹ̀ hmm. tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ gbogbo àlùwàlá tẹ̀ ń bá wá ń ṣe lẹ́yìn rẹ̀ tẹ bá ti ṣe dórí ẹsẹ̀ ẹ ní bọ́ ìbọ̀sẹ̀ yẹn ma ń ṣe lẹ́kàn máa fọwọ́ pa òkè ìbọ̀sẹ̀ yẹn ẹ ní fọwọ́ pa bẹ́ẹ̀rẹ̀ o ali ibn abi talib radiyallahu anhu ó ní lo kana ad-dinu bir-ra'yi kana asfalu al-khuffi awla bil-mashi min a'la lakinni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yamsahu a'la khuffayhi. ó ní tó bá pọ̀ pọlọ lásán wọn máa fi sẹ̀sìn ni hmm. ìsàlẹ̀ bọ̀sẹ̀ làbá máa fọwọ́ pa tóró ní tẹ̀lẹ̀ ṣùgbọ́n ṣe mo rán nàbì sallallahu alaihi wasallam tó fẹ́ fọwọ́ pa bọ̀sẹ̀ rẹ̀ òkè rẹ̀ lọ́ fọwọ́ pa kì í ṣe ìsàlẹ̀ rẹ̀ hmm. torí ẹ̀ ẹ̀ máa fọwọ́ pa tó bá pé lílẹ̀ wà twenty four hours hmm. ẹni tó wà lórí ìrìn àjò òun láǹfààní àti máa fọwọ́ pa seventy two hours tí í ṣe ìjọ́ mẹ́ta ẹ yàgbẹ́ ẹ tọ̀ ẹ sùn kò pé kẹ́ bọ́ bọ́sẹ̀ yẹn títí tí jánábà fi mú yín tí jánábà bá mú yín àsìkò yẹn ti bàjẹ́ nù ẹ gbọ́dọ̀ tún yọ lẹ́sẹ̀ yín hmm. nígbà tẹ́ ẹ bá tó wẹ̀ tán tẹ́ ẹ sàlù aládàáda lẹ́tún tó lè tàn wọ̀. Hmm. ìgbà wa ni twenty four hours yẹn bẹ̀rẹ̀ hmm. ṣé láti ìgbà tẹ́ ti kọ́kọ́ fọwọ́ pa ni àbí láti ìgbà tá àlùwàlá yín ti kọ́kọ́ bàjẹ́ lẹ́yìn àlùwàlá mi àbí ìgbà tẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá mi ẹlẹ́kẹta mi ìgbà tẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá alákọ̀ọ́kọ́ yẹn ní twenty four hours yóò ti bẹ̀rẹ̀ sí ní read hmm. kìí ṣe ìgbà tẹ kọ́kọ́ sàlùwàlà àbí ìgbà tẹ àlùwàlà yẹn kọ́kọ́ bàjẹ́ ìgbà tẹ tún àlùwàlà mi ṣe lẹ́yìn rẹ̀ ní twenty four hours yẹn lẹ́bẹ̀rẹ̀ sí kà. jazakumullahu khairan jaza sheikh ẹ jẹ́ kí a mú ìpè bí ẹyọ kan bíi méjì sí kó tó di pé a máa lọ lórí ètò tí a kò yan lè fi fi dín yẹn lọ́rùn. your call has been. kì í ṣe lọ́dọ̀ tiwa lọ́dọ̀ ẹni tó pè láti ta ni o oh nine oh five one six four five four three eight. hello. hello asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín. sọ́kùnrin sọ̀rọ̀ lásìkò àná tẹ̀lé ní pé tí èèyàn bá wà nínú ilé hmm. wọ́n sì ń kírun ní ìta nínú mọ́ṣáláṣí ní ọ̀dọ̀ èèyàn hmm. ṣé èèyàn ń jẹ̀mọ̀ pẹ̀lú wọn ìbéèrè mẹ́rẹ̀kejì ni wípé ṣé àdéhùn kékeré wà nínú ẹ̀sìn ìsinmi pé kí èèyàn sá àdéhùn tó yàn kó tó bóyá kékeré kí èèyàn mọ̀ mọ̀ pọ̀ alhamdulilayi ẹ̀yin obìnrin kẹ́ ẹ dá sọ̀láàtì yín sẹ́nu lẹ́yìn ọ̀lọ́lọ́lá jù kódà kìí ṣe kẹ́ ẹ lọ sí mọ́ṣáláṣí Ànábì ní la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n bá gbà yọ̀ǹda báwọn fẹ́ lọ sí sọ̀láàtì mọ́ṣáláṣí láti lọ sí mọ́ṣáláṣí lọ sí sọ̀lá àmọ́ sọ̀láàtì wọn tí wọ́n bá ṣe nulẹ̀ wọn ọlọ́lá ju ìtàn lọ sí mọ́ṣáláṣí lọ torí de eléyìí mọ́ṣáláṣí wà ń tòsí yín wọ́n ń ṣe jàmá ń bẹ̀ kìí sẹ̀yìn ni ẹni tí wọ́n bá wípé kọ́ wá sí jàmá ẹ̀yìn ọ̀dà sọ láti yín ṣe nù lẹ́yìn olóní ládàjù kọ́dé ìtẹ̀ ṣe ń pàlọ́ yín ládàrí òtó ìtẹ̀ ṣe nù yàrá èyí tẹ́ ṣe nù yàrá ládàrí òtún kò tó ìtẹ̀ tún ṣe nù yàrá tó wà nù yàrá tó bẹ́ẹ̀ ni ládàá ti yín ọ̀ torí ẹ eléyìí jẹ bó ṣe jẹ mẹ wọn á ní sádẹm kékeré wà nínú islam kò sádẹm kékeré hmm. kò sádẹm nílá gbogbo ẹ lẹgbọdọ hmm. pé nítorí pọlọ ní innal ahda kana mas'ula òun obìnrin léèrè nípa gbogbo àdéhùn tẹ bá sí hmm. àìwá pàdéhùn àmì kan ni nínú àwọn àmì tó fi ní hàn pé mùnáfíkì lèèyàn. ẹ jẹ́ ká mú ìbéèrè ẹ̀yọ̀ kan sí ẹ lọ́wọ́ pápá àpá ó kọ yín ó kọ yín ó kọ yín o. ó kọ mi ní alájà Táíwò látòkè àná. kí ni ìbéèrè yín pápápá. ẹ màmá mi kan bẹ ẹsẹ̀ ń dùn wọn. Hmm. wọn ò wá lè nàró kírun wọn ò sì lè forí kanlẹ̀ kírun. pé hmm. hmm. bí wọ́n bá ń kírun lórí àga wọ́n dáa pẹ̀lú ìsìláàmù wọn ò sì lè fìrún lẹ̀ kí wọ́n mọ̀ sí. alhamdulilayi màmá yẹn wọ́n máa jókòó lórí àga ẹ máa gbé wọn kọjú sí alkebla so lórí àga náà ni wọ́n wà tí wọ́n fi ṣàpèjúwe pé àwọn ti dúró allahu akbar wọn kẹ fati àwọn jókòó wọn kẹ sura jókòó wọn rọra tẹ díẹ̀ ipa àwọn ti roko wọn wo níta máa wẹ roko wọn tún náà ro sami allahu liman hamida ní jókòó náà rabbana walakal hamd wọn tún wá gbórí lọlẹ ju bí wọn ti gbórí lọlẹ ńgbà tí wọn ṣàpèjúwe pa àwọn roko lọ ní jókòó náà wọn fi ṣàpèjúwe pa àwọn ti forí kalẹ̀ wọn wo níta máa wẹ ní forí kalẹ̀ wọn tún náà ro padà wọ́n tún wí astagfirullah astagfirullah àbí rọ́bì fẹ́rẹ̀lì rọ́bì fẹ́rẹ̀lì rọ́bì fẹ́rẹ̀lì lẹ́yìn rẹ̀ wọ́n tún lọ sílẹ̀ bíi ti àtẹ̀yìnwá páwọn tún ti forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì bọ́n sì máa ṣe nù sọ láti wọn ọlọ́wọ́ bó sì gbà. Uh, sheikh jazakumullahu khairan jazaa ẹni tí wọ́n ti ń dára lẹ́kọ̀ọ́ láti àsìkò yìí wá sẹ́yìn àwọn náà ni Sheikh Dókítà Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé Ògbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí ọlọ́run kó bá ṣe àlékún àrísìkì sí fún wa kó sì máa bá ṣe àlékún àránṣe náà sí fún wa. alihamdulilayi ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntọ́lá lógbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùn níbi lòun ni ó tí èmi jẹ́ ibi náà láti máa rí pété ọjọ́ mẹ́jọ ní kẹ́ ẹ̀ tún jẹ́ ká darapọ̀ máa ara wa lórí ètò tí a kò ní alẹ́ fake fidin inshàlá ọlọ́run á fi ìṣọ́ ìṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ó ní mọ̀ndágbére fún wa pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.